أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل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 هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخواني الكرام وأخواتي الكريمات السلام عليكم ورحمة الله وبركاته adúgbẹ́ fún ọlọ́run bá atọ́rọ adégbé kí ọlọ́run bá àti orí ajẹ́jẹ́ tán ọlọ́run fún anẹ́lúwà Muhammadi sallallahu alayhi wa sallam atọ́rọ báyìí fáwọn ará lé annabi náà sallallahu alayhi wa àti fún àwọn sọ̀hábà nabi sallallahu alayhi wa sallam àti fún gbogbo olùrin ojú ọ̀nà anábì sallallahu alayhi wa sallam gbogbo olùsẹ́ ẹ̀sìn anábì sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbèrè alkiyama ìtẹ̀síwájú lórí ìtumọ̀ suratul kahf eléyìí tí a bá lọ a bá ìtumọ̀ suratul náà a níbi áyà àádọ́ta orí ibẹ̀ ní abákẹ̀síìrù náà ni a nínú àyà àdọ́ta yìí àwa débi tí ọlọ́run bá níjọlá tó ti ń sọ̀rọ̀ nípa àṣẹ́tọ́lọ́run bá níkẹ́lá pa àwọn màláíkà pé kó wá ṣe sùjúd fún ànábì Adam alayhi salatu wassalam àwọn ọ̀rọ̀ tí ó wá rọ̀ máa òun náà ni nǹkan tí a ń yanjú lọ pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ìtẹ̀kíni àti ìkúnlẹ̀kíni ilé tó jẹ́ sí pé áyà yìí àti àwọn áyà tó jọ bẹ́ẹ̀ ó wà nínú àwọn ẹ̀rí táwọn èèyàn máa ń lò lórí wípé ó tọ́ láti máa tẹ̀kí rẹ ni àlàyé yìí ni àwọn kan tí a ń ṣe lọ a máa tẹ̀síwájú lórí àwọn àrà lé ìlọ tí tọ́lọ́run bá lékẹ́ ló fi ní kí a rí eléyìí bá yẹnjú dé ibi tí ó lápẹẹrẹ kò sí nǹkan tó fa tó kọjá wípé ọ̀rọ̀ ìkúnlẹ̀ kí ni ọ̀rọ̀ kan ní tó lágbára láwùjọ wa gan ọ̀rọ̀ kan ní tó yẹ sí pé ó ń dá wàhálà lẹ̀ láwùjọ wa gidi gan ọ̀pọ̀lọpọ̀ ọmọ náà ni wọ́n ti lé nílé nítorí pé kò kúnlẹ̀ kí àwọn òbí rẹ̀ mọ́ wọ́n lẹ́sìn kẹsìn wo lọ́lọ́gbà yìí ẹ̀sìn wo lóníkọ má kúnlẹ̀ kí àwọn òbí rẹ̀ orísí ọ̀pọ̀lọpọ̀ ọmọ náà ti tàtàrà báyìí tó ti lé nílé ẹ̀rí pé ọ̀rọ̀ tó bá ti di pé ó lágbára tẹ́ a gbọ́dọ̀ sí àfọ̀mọ́ ọ̀rọ̀ náà kásí àfọ̀mọ́ rẹ̀ kó mọ́ sáká tí àwọn èèyàn fi wà lórí ìmọ̀ àmàdájú lórí ọ̀rọ̀ yìí àwa yìí sì ni àwa náà lágbìyànjú ládùúó dédé lórí ẹ̀sìn wa tá jìyà lé lórí tí nǹkan yóò fi padà wá di nǹkan tí yóò gbajúmọ̀ láwùjọ táwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn ẹwọ̀n fi ní jìyà rẹ̀ táwa bá ti ṣe faradà tá lórí ẹ̀ tá dúó táà jùlẹ̀ yóò padà di nǹkan tí ó gbajúmọ̀ láwùjọ gẹ́gẹ́ bí ṣe ń gbajúmọ̀ ń sìn ẹ̀kí ńgbà tí nǹkan yìí bẹ̀rẹ̀ ó lágbára gan àmọ́ ní ìsìn yóò ti ń dínkù ti tẹ́lẹ̀ tó ti bó ṣe lágbára tó yìí náà kò tó ti tẹ́lẹ̀ ọlá wípé àkáwọn èèyàn sá dúó lórí pé in tí mo ti gbọ́yé iṣẹ́ mo fẹ́ máa lò náà ni kí máa lò náà ni gbogbo onira tó bá òkè ń bá pàdé bẹ́ẹ̀ ṣe lè báyìí ní ọmọ jẹ́ ìmọ̀ràn fún àwọn ata jẹ́ brothers àti sisters kámọ̀ yí pé eléyìí báyìí ni àwọn ìkẹta ma ń gé nínú kéwú táwọn afá ma ń ka fún wa nínú tíra lílo rẹ̀ ló ti délẹ̀ yìí asọ́bùrú àìlẹ́lẹ́fì ká ṣe sùúrù lórí ìnira tá a bá ń rí lórí tẹ̀lé tọ́lọ́run àti tànẹ́bì a ashaddu an-nasi bala'an al-anbiya thumma al-amsal thumma al-amsal fal-amsal yubtala ar-rajulu ala qadri imanihi fama radiya falahu ridha wa man sakhita falahu sukh Ànábì ní àwọn tádẹ̀wò wọn gajù tádẹ̀wò tí wọ́n gajù àwọn ànábì Ọlọ́run bá ní kò sẹ́ni náà tó lè rádẹ̀wò táwọn ànábì Ọlọ́run bá rí thumma al-amsal fal-amsal Ànábì ní àdánwò ń kálukú ọmọ wá ga yọmọ wá lágbára bí yẹn bá ṣe ń jọ Ànábì Ọlọ́run bá sí bí mẹ́rin yẹn bá ṣe ń lágbára sí bí yẹn bá ṣe ń wá ashaddu tamassukan bí yẹn bá ń gbá ẹ̀sìn Ọlọ́run bá mú sí bẹ́ẹ̀ làdánwò yẹn máa ga sí yubtala rajulu ala imanihi a máa dé ìyàwó lódiwọ̀n ni fàmà rọ́bìyà ẹni tádẹ̀wọ̀ Ọlọ́run bá wá dé tọ́ bá wá yọnu sí tó sì dúó lórí àdánwò náà tó falahu rígọ̀ ìyọ́nà ọlọ́wọ́ bá ma jẹ́ ti ẹ̀ wà mẹ́ ń sáàkìtọ̀ àmẹ́ni tó bá wá bínú pé àkílódé tó bá yẹn ìrọ́sìn wà lélé tí ó máa fi àjẹ yàn ṣebí tí bá ti jùlẹ̀ ẹni fi wà alákàmí má falahu sukh ìbínú ọlọ́wọ́ bá ma bá rú ẹni bẹ́ẹ̀ kọ́nà bá kọ́ sọ kò sẹ́ni náà tí è jíyà náà wà nẹ́bí ọlọ́wọ́ bá ààrẹ lè tọ́jú sínú náà nínú wọn ẹgẹ́ bí ànẹ́bí Ibrahim alayhi salatu wassalam wọ́n jù sínú náà sẹ́gbẹ́ wọn àti ìbádé kó kankan jà wá sínú náà wọ́n sì lè jù wá sínú náà toró fi òfin tá ń lò ní lásìkò yóò fà ipá kí ẹjú yẹn sínú náà bẹ́ẹ̀ bá dẹ̀ wò yọ lòun bí ma àbí torí pa búrò mi ni àbí torí pẹ́ gbọ́n mi ni àbí torí pé ìyàwó mi ni àbí torí pọ́kọ̀ mi ni kọ́ wá lọ jù sínú náà èyàn jẹ páànù yà òfin àsìkò yóò fàyè gbà bẹ́ẹ̀ so ló fi jẹ́sí pé tá ń fa ayọ́bẹ̀ ni pé tá ń sọ ni pé àwọn ànábì ọlọ́wọ̀n ba arílì ìtàn pa nínú wọn arílì ànábì ànábì wa Muhammad wọ́n lé òun náà lóko wọ́n lé ànábì lóko ẹ̀yẹ́ lè máa máa wo àwọn ọ̀rọ̀ kan bẹ́tẹ̀ tá ma ń sọ káṣíwálì tákàn sọ pé wọ́n lé ànẹ́bì lóko ẹlòmí ó sì wọ́n pé wọ́n lé ànẹ́bì lóko kò yí sí o èmi sábà máa ń jẹ́ kí èmi sábà máa ń fẹ́ káwọn gbàgbọ́ odidi ìlú kan nípa àwọn ará bọ́ìf wọ́n lé odidi ìlú kan ẹ wá wò kéèyàn ẹyọ èèyàn kẹ́kọ́ máa lẹ̀ ọ́ lóko kéèyàn máa lẹ̀yàn oko kí a máa kòyàn lókò ó dúó sọ pé ọ̀pọ̀ ewu obìnrin báyàn gbogbo bí kò síbi tó ti bá ọ̀tá sọ pé ah, ọlọ́run nìkan bá ń bí báyìí kò síbi tó ti bá ọtí ọ̀dá kò síbi tó ti bá ọtí tí ọ̀tọ́ náà gbà bẹ̀ lọ òkú sábà wá báyẹ̀ lẹ́sẹ̀ kì sábà bí kọ́ báyẹ̀ lágbárí kí láyé fàyọ́ bẹ̀ ni pé odidi ìlú kan wọ́n lé ànẹ́bì lóko dé pé ànẹ́bì sallallahu alaihi wasallam ara ànẹ́bì bẹ̀rẹ̀ sí da ẹ̀jẹ̀ tẹ́gbẹ́ àwọn tí ìbádé ń pé kó dìdí àdúgbò lẹ́wà lókò wá rí àti ìbádé ń pé kó dìdí inú ilé kankan lẹ́wà lókò wá rí òkè sóko ṣeréṣeré fa òkò gidi gan so àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn ìnira tó tóbi táwọn anẹ́bí ọlọ́run bá rí so lè báyìí ni pé ọ̀pọ̀lọpọ̀ wa náà pa dúró tí ẹ̀sìn torí pa wọn tí à ń ṣe kíni àwọn dáàjọ́ ń gbé rírí wọ́n sì má wọ́n gbọ́yé wọ́n sì tún ní àwọn èèyàn kan tí ń da orí wọn rú tí sọ fún ẹgbẹ́ mẹ́ta wọn lóhùn kìí ṣẹ̀sì náà ṣe jàre aláṣejù ni wọ́n ẹ̀sìn ọ̀rán wọn ní gbogbo àwọn ẹyẹ táwọn sì kéwú bẹ́yìn náà ti ké àwọn náà kéwú ọ̀pọ̀lọpọ̀ wọn jáde ní Saudi ọ̀pọ̀lọpọ̀ wọn jáde ní Egypt ọ̀pọ̀lọpọ̀ wọn jáde ní Pakistan oríṣiríṣi àwọn àyè kéwú nígbà tí ẹ lọ Pakistan tíyàn lọ sí Egypt tọ́lọ sí Saudi tọ́lọ sí Sudan tíyàn lọ sí Niger tọ́lọ kéwú so ẹ̀rí páwọn náà kéwú àwọn wẹ̀yí náà mọ́ sọ fáwọn èèyàn pé ẹgbẹ́jà wọn lóhun so kí láyé fàyọ́ bẹ̀ ni pé ó fàdé bí wípé àwọn èèyàn rí ìnira tó pọ̀ lórí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ọ̀rọ̀ akúnlẹ̀ akúnlẹ̀ yìí ń fàyọ́ bẹ̀ ni pé ọ̀rọ̀ yìí bùkátà kí a yanjú ẹ̀ dáadáa ká yẹjú ẹ̀ dáadáa àwọn òrújú tó bá lè máa rú àwọn èèyàn lójú lórí masala yìí lórí ọ̀rọ̀ yìí kásàlà yìí ẹ̀ fẹ́ ni tó bá fẹ́ gbọ́ li yahlika man halaka an bayyinah wa yahya man hayya an bayyinah kẹ́ni tí ó bá sọnù kó lè sọnù lẹ́yìn tí àlàyé tó kún rẹ́rẹ́ ti wá bá tí mọ̀ pé á ìfẹ́nu mọ́ tẹ̀lé ní ọ̀fẹ́ níṣẹ́ kò síbẹ̀ sí lè sàlàyé tó kó bá ṣe wí tó ẹ̀rùn lóòrò pé eh, kò síbẹ̀ ṣe wí tó àwọn òní gbọ́n ni irú àwọn bẹ́ẹ̀ wọ́n parun ni liyahlika man halaka an bayyinah kẹ́ni tí ó bá parun tí ó sọnù kó lè sọnù lórí àlàyé tó kíyà wa yahya man hayya an bayyinah kẹ́ni tí ó sì là kó lè là lórí àlàyé tó kíyà ọlọ́run bá alẹ́kẹ́lẹ́ òní jẹ̀yẹ́ yà láìsí pálàyé ti wá bá wa ma kunna mu'azzibin hatta nab'atha rasula ọlọ́run bá láàrin àìjẹ́ èèyàn yà àìjẹ́ àwọn èèyàn yà àyàfìgbà tá bá gbé òjìjẹ́ dìde sí wọn tán bá wá gbọ́ ó dìgbà tá bá gbé òjìjẹ́ dìde sí wọn pé wọ́n lọ ṣàlàyé fún wọn ní àwọn ẹ̀rí tó clear tó yẹ sí pé èèyàn ní lágbára láti sọ nǹkankan ní lẹ́yìn ẹ̀mọ́ ju ìfẹ́ ẹnu lọ tí wọ́n gọ́ọ̀mọ̀ pé ah pẹ̀lú ọ̀rọ̀ yìí àwọn òjíṣẹ́ ọlọ́run bá tọ́lọ̀ bá máa ránṣẹ́ àwọn tí ìmọ̀ wọn kún kẹ́kẹ́ tí ìmọ̀ wọn ga tí wọ́n sì pé ìwọ gọ́ọ̀mà ìpé lẹ́yìn ilé ìrújú lókù tí ìbá fẹ́ sí ọlọ́yàkù láwọn tọ́lọ̀ ọba àdékẹ́lá máa rẹ́sẹ́ kìí sáwọn tí ò ní rálà yése ẹlòmí ò ní tí ka àdísì mélòó kan yóò bẹ̀rẹ̀ sí máa mú dájọ́ wá ni ọgbọ́dọ̀ gbọ́yé tú láti náà ni tó bá ti ni ẹ kò sí tó rí jáàlì ìwẹ̀ ìyẹn mú tó rí jáàlì ìrú nǹkan báyìí ọgbọ́yé ọgbọ́yé bẹ́ẹ̀ ni ẹ jẹ́ káfíìn

ẹlòmí náà ti dálé ìwé ẹ̀dúó náà ti dálé ẹ̀kọ́ ẹ̀dúó wọ́n ti gbogbo bí títí ń kọ́ ẹ̀kọ́sẹ́ ẹ̀kọ́sẹ́ ọwọ́ ni ibi ayimẹ́yẹ brothers lọ́yẹ́ ti pé wàláì ibi títí ń kọ́sẹ́ wọ́n sì lékú ń bẹ́ àwọn òbí rẹ̀ náà sì ní ká lékú tí ibi títí ń kọ́sẹ́ ìjọ́ paramọ́ fi jẹun ọ̀pọ̀lọpọ̀ ọmọ nílé kéwú

kódà tó tún rán àwọn ọmọ kálọ máa tako súnà nílé kéwù yẹn wà kò yẹ báyìí nísìn láwọn ilé kéwù dáadáa oríṣiríṣi àwọn ìnira làwọn èèyàn kan láwùjọ lórí ọ̀rọ̀ yìí èmi ti ma brọ́dà èmi ti ma bàbá tó na brọ́dà tó na ọmọ rẹ̀ torí sì bẹ́ orí bẹ́ tó ẹkùn wọn bandage bàbá yìí ẹlẹ́ṣẹ̀ ni bàbá yẹn <laughs> ó sọ wọ́n rẹ̀ dàpọ̀ ẹ̀ṣẹ̀ ń jọ yẹn báyá bàbá yẹn ti ṣe lẹ́nìí ti pẹ́ ọ na brọ́dà ìtí wàláì ọ̀rọ̀ tí mo sọ yóò ti tó yóò ti tó seven years báyìí ọ̀nà brọ́dà yìí débi pé nígbàtọ́ nígbàtẹ́sẹ̀ sí ojú ẹ̀sẹ̀ wá mú igi wàláì lórí ọ̀rọ̀ yìí àìmọye sí sars tẹ́ti lélé lórí ọ̀rọ̀ akúnlẹ̀ akúnlẹ̀ àìmọye ọmọ pé wọ́n fi bí wọ́n fún lóúnjẹ mọ́ nítorí ọ̀rọ̀ ni so aburú alákọ̀ọ́kọ́ nìyẹn wàhálà alákọ̀ọ́kọ́ ta ń kan láwùjọ yìí lórí ọ̀rọ̀ akólẹ̀ fún rẹ̀ akólẹ̀ fún rẹ̀ nìyẹn èsú lílì ọlọ jòkó síbẹ̀ dé wọ́n ni àfikán méjì mà ní o gbogbo wọ́n tó bá sì yíyọ sí ilé náà tán bá ti mà jọ tó bá mà ya ma pìrìpì àti ẹ̀ náà jọ tó bá mà pọ́ òkúnlẹ̀ fáwọn ẹ̀ẹ́ẹ̀ẹ́ kí ló sẹ́yìn òkúnlẹ̀ àbí kí ló sẹ́yìn ẹwà ni à ẹ̀ẹ́dẹ́ à èmi ọmọ látijọ́ ọ̀daràn o so wá ráwọn ọ̀rẹ́ bàbá rẹ àwọn ẹ̀gbọ́n bàbá rẹ àwọn àbúrò bàbá rẹ náà ní ò nígbà ní o àwọn ní ọmọ wa ní ọmọ wa ní ọmọ wa fún bàbá rẹ lókùn ẹ máa go lókùn tí ẹ máa dín fún lókùn síbẹ̀ ní iṣẹ́ rẹ ọmọ lágbára sí wọ́n máa fún bàbá rẹ lókùn wọ́n máa wá ìyẹn títí pààrù tàbí bàbá rẹ bá lé ẹ̀ jáde kúrò lé so àwọn tán bẹ lọ́wọ́ bẹ́ẹ̀ báyìí abẹ lọ́wọ́ bá gbogbo àwọn tán wà lọ́wọ́ rú nira báyìí kọ́lọ̀ bá ilẹ̀ gbẹ́lá kó mú wọn kọ́lọ̀bà kó sì bá rọ ẹ̀mí àwọn tí wọ́n ní wọ́n lára náà wà ma naqamu minhum illa an yu'minu billahi al-azizil hamid wọ́n a máa jẹ yíyà lórí nkẹ́kẹ́ wọ́n a máa fara ní wọ́n a máa fìyà jẹ yín lórí nkẹ́kẹ́ ju pé ẹsáfẹ́ dú lórí ẹ̀sìn ọlọ́ọ̀bá náà lọ àwọn táyà yìí sọ kalẹ̀ lé lórí kálẹ̀ bá àmọ́ pàwò tí rí nkẹ́kẹ́ o àwọn táyà yìí sọ kalẹ̀ lórí ẹmọ nkẹ́tẹ́ ń ṣe fún wọn ni àwọn ashabul ukhdud ọlọ́ọ̀bá lè kíládìí sọ̀rọ̀ wọn nínú al-Qur'an ni inú suratul Buruj àbí lọ́lọ́wọ́ bá alẹ́kí láti sọ̀rọ̀ àwọn ashabul ukhdud ọlọ́ni qutila ashabul ukhdud ay lu'ina qutila bí máa na lu'ina ashabul ukhdud ọlọ́wọ́ bá lẹ́mí ọlọ́wọ́ bá alẹ́kí láti sépèlé wọn èmi ọlọ́wọ́ bá ti gbé wọn jìnà sáà annáàrí ìfẹ́tìl wọ̀kúùd ọlọ́run bá ní wọ́n gbẹ́ kòtò yìí àwọn ẹjọ́ yìí gbẹ́ kòtò yìí tó jìn wọ́n wá dáná sínú ẹ̀ wọ́n wá dáná sínú kòtò yìí wọ́n wá dúó létí kòtò yẹn wọ́n wá ní gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ìṣẹ́sìn ẹ̀yọ́ ma sàlámà lékún yọ́ yẹ́ tó àwọn èèyàn máa ṣe kí ní gan kí a máa pè tánàbí sí ní afṣù sàlámà bainakum anẹ́bí ní a máa fá sàlámà ká láàrin ara wa àwọn kẹwà gbádìí sí yọ́ wọ́n fá sàlámà ká láwọn yẹn bá tún sọ wọ́n lọ́kọ̀ wọ́n ní àwọn sàlámà lékún ẹ̀yin náà wà lékún sàlámà àbí àwọn àbájẹ́ salamu alaikum yóò sì jẹ́ wa alaikum salam ayi náà ni ẹyẹ ètò wọ́n bá tó gbogbo ilẹ̀ ẹ̀yàn ma bọ́nu náà ẹni tí ó làkú bí kájú sínú náà lónìí lẹ́ntọ́ bá lóhun sẹ̀sẹ̀ yí wallahi gbogbo wọn dúró nílé wọn bọ́ sí nínú ẹni that is the head ó bọ́ sí ó rí ọmọ ẹ̀bá ó sì bọ́ bẹ́ ọlọ́run má jẹ́ kí ọlọ́run má jẹ́ kí tiwa lè tó bẹ́ẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ni oníṣẹ́ súnà máa wọn pé kí ló lè tó bá wọn ọmọ náà àwọn ọmọ fa ọlọ́pàá pé wọ́n wọ́n fọ́ ya yẹn náà wọ́n mú ìfẹ́nú nìyẹn kó wa bá sí ń bọ́ bẹ́ẹ̀ nìyẹn àwọn tó ṣáájú wọn wọ́n sì lálá tó kè títí délẹ̀ wọ́n sì pín sí méjì kán pín ọmọ èèyàn sí méjì Subhanallah mẹ́yìn ṣe fún wọn lélẹ́yìn wọ́n gbé ayùn sí lórí báyìí wọ́n sì lá títí títí bá tó fi lá sí méjì ẹ̀yin náà owó ìyá wa Sùmáyà ni àkọ́kọ́ ẹni tó kọ́ kú fún Islam ó tún wá jẹ́ obìnrin lára àwọn ipò táwọn obìnrin nínú ẹ̀sìn ni ẹ obìnrin nílẹ̀ ẹ̀láàkọ́ tó kú fẹ́sìn ọlọ́ọ̀ba obìnrin ìyá wa Sùmáyà wọ́n mú ẹsẹ̀ rẹ̀ kan ẹsẹ̀ ọ̀tún wọ́n sún mẹ́sẹ̀ kan wọ́n bó yẹ rí o wọ́n wá mú ẹsẹ̀ òsì wọ́n wá sún mẹ́sẹ̀ kejì wọ́n wá lé ẹsẹ̀ méjì sọ́tọ̀ ẹsẹ̀ yẹn méjì sọ́tọ̀ ọfàyà bẹ́ẹ̀ ni lórí ẹ̀sìn ọlọ́wọ́ bá náà ni ọlọ́hìn àbí lórí ẹ̀sìn ọlọ́wọ́ bá ni tó kí láyé pàdán bẹ́ẹ̀ ni pé àwa fúnra wa ládùú dédé àwọn èyí ò nígbà wa náà nígbà ni kódà wọn bá já sí kú ọyá nìyẹn kò yí báyìí nìsìn a lọ bá ọlọ́run ọba lẹ́rí tó dúó déédé so ẹjẹ́ káwa náà ká di ìmánì wa lámúrè débẹ̀ àwọn tá sọ yíè ṣe màláíkà èèyàn bí tiwa ní wọ́lọ́ì kódà àwọn tí wọ́n ìjẹ́kẹ́ sáájú tí wọ́n kọ́ tó di mùsùlùmí kò yí báyìí nìsìn déédé tí wọ́n ṣe òun náà sí àwa náà lè ṣe la yukallifu Allahu nafsan illa wus'aha ọlọ́run bá lékẹ́ lọ́run láǹkan kan wà lọ́rùn ju ta lágbára ti lè ṣe lọ so n ta fẹ́ fún ayọ́ bẹ̀ ni pé wàhálà ń bẹ láwùjọ wa tá a wà yìí nítorí ọ̀rọ̀ yìí wàhálà kan nìyẹn lóríṣiríṣi àwọn ìnira táwọn èèyàn rí lórí pé wọn àkúnlẹ̀ kí ẹ̀wà kúnlẹ̀ fún bàbá olówó olúwa ọwọ́ owó yìí ti kàtẹ̀gbé náà bí pọ́lọ̀ nǹkan náà kọ́lọ́ sẹ̀dá ayé lómi ọwọ́ owó yìí báyìí pé ẹ̀hẹ́ ẹ̀hẹ́ sọ o ọparí kí lọ àmẹ́ ẹ̀hẹ́ ẹ̀hẹ́ ẹ̀hẹ́ e mẹ́rin àwọn ẹ̀hẹ́ a ti rí nǹkan jáde kó sì bàwọn kẹlẹ́rù pé ẹ̀ẹ́sà ẹ̀ẹ́sẹ̀ṣẹ̀ṣẹ̀ sírúsà ẹ̀ẹ́ ókè ókè ókè amúlọmọ má lọ má lọ ókè ókè tàbá níjà má pè é má lọ má lọ má lọ bí ní so àyìn bẹ́rẹ́ bẹ́rẹ́ bẹ́ẹ̀ lọ amẹ́tò ti bẹ́ẹ̀ náà yóò bọ́ ọya àti ní fún ẹni promotion fún nǹkan tó ń ṣe àbúrú títà wọn fìtínà tẹ́lú rí níbi ọ̀rọ̀ níbi ibi iṣẹ́ tó bọ́lọ̀ wà lẹ́gẹ́lá tó sàánú ra abala kan nìyẹn fìtínà ẹlẹ́ẹ̀kejì tó wá ń bẹ ni pé lórí ọ̀rọ̀ yìí àwọn ẹ̀kọ́ tó ti há sàtífíkẹ́tì ìjẹ́kẹ́fèrí ìjẹ́lẹ́kọ fáwọn èèyàn lọ lórí ọ̀rọ̀ ta tó wà lórí ẹ̀yìn àwọn ẹ̀kọ́ tó nìyẹn pé òun kúnlẹ̀ báyìí ọdẹ lẹ́kọ́ nìyẹn wà tàbúlà bí ọmọ ìyá ní okúnlẹ̀ kíyàn wà tàbúlà bí òkanáà lẹ́wàá wàhálà kan tún nìyẹn wọ́n ní kírun lẹ́yìn ẹmọ́ tó bá tí ọba ti ń kúnlẹ̀ tẹ́gbà àtọ́ pé kí ẹmọ kúnlẹ̀ sí ohun tẹ́gbà tí kọ́kọ́ yẹjú ẹ̀ ń gbà wàjọ́ <laughs> wà ní ẹ̀hún ní kọmọ kúnlẹ̀ ni abẹ́ni tí bá ti ń kúnlẹ̀ báyìí ó ti di káàbìrì nìyẹn ó ti di mushrik ẹlẹ́bọ gbókúnlẹ̀ kíyàn kò lẹ́tọ̀ àti ṣe wà ní ìfọ́mọ́ rẹ̀ mọ́ tó bá jẹ́ bàbá tó bá jẹ́ bàbá ọmọ àtorísìsì bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn àdájọ́ tó ẹ́ kó lè gidi gan kí ló fà ó ti ṣẹbọ ní kí ló dé ọgbẹ́tọ̀ Allah ọgbẹ́tọ̀ Allah fún èèyàn ògbé Allah fún èèyàn àwọn nǹkan wọ̀nyí lẹ́la àwọn nǹkan táa ní láti yanjú táa ní láti yanjú pẹ̀lú káfojú ìsọ́ọ̀fù wo pé sí lóòtọ́ ni kí ló lé mẹ́ kò yẹ báyìí nìsìn tó bá yẹ pé lóòótọ́ ni ẹ̀rí bá sọpọ́tì ẹ̀ bẹ́ẹ̀ pé bó erí nìyẹn bó ibó bá ṣe ni. nìyẹn ìtẹ́ǹpẹ́ ní kíyàn ṣe ìsìsìláàmù nìyẹn ìjúpájú sẹ́lẹ̀ fọ́lọ́wọ́n bá nìyẹn kò yẹ bá nìsín àmọ́ tí ò bá rí bẹ́ẹ̀ tí èèyàn bá sí èèyàn bá sì gbọ́yé bẹ́ẹ̀ wàhálà gidi ni torí pé àwọn àdájọ́ tó rọ̀ ma àwọn àdájọ́ tí ó tẹ̀lé ìdájọ́ tó pọ̀ ni ìdájọ́ gidi gan ni ṣùgbọ́n náà bá kó sànú wa ṣe lè báyìí lọ́pàá tó fi jẹ́ sí pé a ń láti yanjú ẹ̀ náà àwọn nǹkan tàwọn fẹ́ gbìyànjú àti ṣe lónìí òun náà ni pé kí ni àwọn ọ̀rọ̀ tí àwọn olùmọ̀ sọ nípa ọ̀rọ̀ kúnlẹ̀ yìí ẹ́kì mo ṣàlàyé pé ìdájọ́ bí mẹ́rin náà òun náà lọ́wà lórí ọ̀rọ̀ kúnlẹ̀ yìí àwọn kan sọ pé in tó táàrí máa ṣe àwọn kan ní a makiruhu ni nǹkan tó wáyé pé téèyàn bá téèyàn bá kúnlẹ̀ téèyàn bá ṣe yẹn pé téèyàn bá kúnlẹ̀ yọ ma gba ládàrọ̀ lọ́nà ọba tó bá láníyàn tó fi ń tẹ lọ́wọ́ ọba ni o tó fi láníyàn pé ń sin ẹ̀sìn yọ ma gba ládàrọ̀ lọ́nà àmúbẹ̀yàn bá kúnlẹ̀ fún yẹn kò ní tìtorí ẹ̀dẹ́ lẹ́sẹ̀ kò tìtorí ẹ̀dẹ́ lẹ́sẹ̀ àmọ́ bẹ́yàn bá kún ló dáa jù yọ ma gba ládà lórí ẹ̀ ìtẹ́ǹpẹ̀ ìtumọ̀ ní kété èèyàn bá kúnlẹ̀ fún èèyàn yóò máa jẹ́ ẹni tó ṣẹ lọ́wọ́ ọba àmọ́ ti torí ẹ̀jọ̀ ìjáde kó Islam kọ̀sọ́ ẹ̀dí kèfèrí àwọn kan sì lẹ́bọ ni wọ́n ní bẹ́yàn bá kúnlẹ̀ kíyàn irú ẹni bẹ́ẹ̀ ti ṣẹbọ nìyẹn àwọn ìdájọ́ tí ó wà láwùjọ wa lórí ẹ̀ nìyẹn so àti wá sàlàyé àdájọ́ alákọ̀ọ́kọ́ àwọn tẹ́sọ pé tọ́ àtàwọn ẹ̀rí wọn tẹ́ máa ń gbára lé so inshallah ta'ala ma wá mú àwọn àfáà tí àwọn náà lè gbára lé tó pàwọn náà ní àwọn àfáà tán sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí làwọn àfáà yẹn sọ gangan kí ni nǹkan táwọn eléyìn sọ kẹ́lẹ̀ bá àmọ́ pé ọ̀tọ̀ ní nǹkan táwọn àfáà sọ ọ̀tọ̀ ní nǹkan táwọn eléyìn sọ onífẹ̀ẹ́nú làwọn eléyìn wọn àtẹ̀lá àfáà kankan kò sáfà kankan tó sọ orílẹ̀ ìtàn sọ yẹn àmọ́ àwọn àfáà sọ àwọn ọ̀rọ̀ tó fẹ́ fara pẹ́ ìtàn sí ń pè ní rújú òun náà lọ́rọ̀ tó yẹ sí lójú àwọn èèyàn so yíba ní sí àmọ́ ti wájú kí n tó lọ sí ibẹ̀ kí n tó ka àwọn ọ̀nà táwọn àyí ma pín sí lórí ọ̀rọ̀ yìí àtàwọn àsìgbọ́ táwọn èèyàn ní lórí ọ̀rọ̀ wọn ẹ̀rí kọ́kọ́ fún wa láwọn ọ̀rọ̀ ti síwájú kan tó yẹ́ sí pé yọ́ ma mú àwọn nǹkan tá a fẹ́ sọ lẹ́yìn yọ́ ma mú rọrùn alákọ̀ọ́kọ́ ká mọ̀ pé ẹnu àwọn olùmọ́pò kò sí ìyapa lọ́dọ̀ àwọn olùmọ̀ pé gbogbo ìtẹ̀fúnni tó bá ti dé hádù tó bá ti dé àlà wípé èyàn ti rùkú rẹ̀ tíyàn bá ti lè jẹ́ ibi pé tíyàn bá ti lè pọ́ rùkú rẹ̀ gbogbo ẹ̀nà àwọn olùmọ́pọ̀ wípé in tó ṣe haramu tẹ́ tí ò dáa ni kò rí báyìí sí pé nǹkan tí ò dáa ni pé nǹkan tọ́lọ́wọ́ bá àdékẹ́lá tọ́lọ́wọ́ bá nǹkan tí Ànábì sallallahu alaihi wasallam kọ̀ fún wa ni manhiyun anhu nǹkan tá a kọ̀ fún wa lórí ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ pé títẹ̀ fún ìyàn rẹ̀ ó dé ipò pé ó dépò òrùkú rẹ̀ wọ́n ní kò tọ́ ẹnu wá kò lórí yẹn lórí pé yẹn kò báyìí nìsìn ibi tí àwọn àfà ibi tá a rí àwọn àfà tẹ́sọ pé ó tọ́ ilé ìtara àwọn àfà mi ìtẹ́ ó ní tí ò tó rùkú rẹ̀ kí ẹ kọ̀rọ̀ àtẹ̀ báyìí lásán tí ò tó rùkú rẹ̀ ara àwọn àfà àwọn tí wọ́n jẹ́ àfá àtẹ́ wá lẹ́yìn lẹ́yìn nínú àwọn màlìkíyà kìí sáwọn àfá alákọ̀ọ́kọ́ màlìkíyà so àwọn àfá tí wọ́n jẹ́ lẹ́yìn lẹ́yìn nínú àwọn màlìkíyà a rí inú wọn kìí ṣe gbogbo wọn a rí díẹ̀ nafarun yesir a rí díẹ̀ nínú wọn tí wọ́n sọ wípé ìtẹ̀fún ni tí ò bá torí àsìkò

kọ̀sẹ́nì kankan náà àfà tó gbà wọlé àbí tóbìnrin yóò forúkún méjèèjì lélẹ̀ tó forúkún méjèèjì kólẹ̀ kò sí kankan náà àwọn àfà tó sọ yí pé a lè ṣe rú ẹ̀ eléyìí tá a rí inú àwọn àfà tó sọ pé a lè ṣe òun fáwọn àfà ni òun fáwọn tó jẹ́ àfà kéṣe gbìyàn náà yọ̀ǹda rẹ̀ fún pífún àwọn tó jẹ́ àfà òun náà leléyìí tí ò bá tó ipò òrùkú rẹ̀ níbẹ̀ ọ̀rọ̀ yìí sì ni ọ̀rọ̀ tó pa sóko sẹ́ẹ̀rì ni kò sẹ́ẹ̀rì ẹyọ kan báyìí kò yí bá ní mọ́kàn sọ pé àbá ń bẹ̀tọ́ sọ tẹ́gbẹ́mì sọ pọ́rọ̀ yẹn tọ́ ọ̀rọ̀ yẹn kò sí ẹ̀rí ẹyọ kan báyìí tó gbé ṣùgbọ́n kọ́mọ̀ ìdáyí pàrún ń lọ lámẹ́ wọn kọ́mọ̀ ìdáyí pé à ń sàbòsí pé nígbà tó kó gba àwọn àfáà wá ó ti sọ pàfà náà sọ báyìí àmìgbà tẹ́lú gba padà lọ gbọ́ kéṣẹ̀ tì ní táwọn náà bá kó àwọn àfáà tí wọ́n wá kọ́ máa rò pé à wọ́n ẹ̀dẹ̀ sọ pàrún àfáà nǹkan sọ bẹ́ẹ̀ náà ṣe pé ó máa rò pé à àfáà yìí sàbòsí tàbí kọ́mọ̀ rò pé òun náà gbọ́rọ̀ tuntun kan ìbéèrè máa wá pé àfáà àwọn tó sọ pé kí ni àwọn náà mọ̀ ká àfáà wà so kálẹ̀ bá mọ̀ yí pé kálẹ̀ kó lákòyàwọ́ kí ẹ mọ́ bá lọ gbọ́n nǹkan mí kọ́ máa dàbí tuntun létí ẹ̀ kò yé báyìí nìsìn àmọ́rọ̀ yẹn báyìí kò lẹ́rìí ẹyọ kan báyìí kò yé so lẹ́yìn yẹn tí n bá ti ṣàlàyé àwọn àfà tí wọ́n sọ bẹ́ẹ̀ so ẹ́ rí pé eléyìí táwọn ọmọ yìí sì ń sọ yìí táwọn èèyàn ń sọ láwùjọ wa ti wá káàkiri ìlòsókè yẹn ni ìkúnlẹ̀ àbí kò sábà kan tó sọ yìí mo sọ pé mo kọ́ sọ pé ẹnu àwọn àfáàkò lórí pé ń tá àkọ́ ni kéèyàn tẹ̀ dépò orùnkú rẹ̀ tó bá ti lé dépò orùnkú rẹ̀ gbẹ̀nà àfáàkò lórí ẹ̀ ilé tí wọ́n bá dépò orùnkú rẹ̀ lára àwọn àfáàkan ní ìyẹn lè ṣe fàfà kò yé báyìí nìsìn so ó túnmọ̀ sí pé gbogbo à ń dọ̀bálẹ̀ kíyàn dọ̀bálẹ̀ ẹ̀yàkúlẹ̀ so gbogbo eléyìí báyìí gírímọ́ǹkà yìí ni kò sáfà kan tó sọrú so ká lè define ẹ̀ láti pìlẹ́sìn ẹlẹ́ẹ̀kejì inú tá fi kún nígbà táwọn bẹ̀rẹ̀ sí máa ká ọ̀rọ̀ àwọn olùmọ̀ yìí òun náà ni wípé ẹ́rìkí mọ́ sọ àti sọ síwájú pé sujúd àti ìhìnà àti rùkú mẹ́tẹ̀ẹ̀ta ìmọ̀ túnmà ara wọn tẹ́bá sọ pé ìhìnà ó máa ń túnmà sujúd tẹ́bá sọ pé sujúd sujúd máa ń túnmà ìhìnà ó máa ń túnmà rùkú rẹ̀ pàápàá jùlọ sujúd jàre òun ti amẹ́nu nǹkan tó wá ṣẹlẹ̀ ní pé tán bá wá tó mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ nínú ọ̀rọ̀ ìgbà mí ẹ lè rí ọ̀rọ̀ kẹrí fatuwa fa àdíkẹ rọ́rọ̀ afá kan tí ó bá sọ rùkú rẹ̀ mẹ́ yóò o irú fatuwa báyẹn àbí rọ̀rọ̀ báyẹn àwọn àfá yóò mọ̀ wákà pé sẹ́sìrí ní sẹ́sìrí ní sìn tó bá yẹ pé sùjú tó àti sùjú tó bá dé nǹkankan náà ní gbogbo ẹni kí ló tán wọ́n tó mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ kí ló tán tó mẹ́tẹ̀ẹ̀ta tó bá sì lè tó mẹ́tẹ̀ẹ̀ta ń tòótọ́ wọ́n túnmọ̀ sí pé mẹ́ta yàtọ̀ síra wọn nìyẹn tó bá fi pé rúkú rẹ̀ tó tó wádákọ̀ ìhìnà tó sí títẹ̀ tí ò tó rúkú rẹ̀ á tú rúkú sí títẹ̀ tí ẹ máa ń tẹ̀ nígbà a bá rúkú yẹn á sì tú sùjú rúkú sí ìforíkanlẹ̀ tó bá fi lè tó mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ bá ṣe tú nìyẹn tòótọ́ kò yé báyìí nísìn so irú báyìí nísìn wọn máa kọ irú bẹ́ẹ̀ wọn àwọn ọ̀rẹ́ pé tó bá yẹ pé gbogbo ẹ̀túra wọn ni kílẹ̀tàn wá dákọ̀ sùjúdù kó sì ní mẹ́ẹ̀ta papọ̀ a wá sàlàyé pé irú nǹkan bẹ́ẹ̀ àwọn máa ń ṣe bẹ́ẹ̀ irú ẹ̀ wọlé nù ṣẹ̀ríà tí a bá sọ pé àwọn kálímà yìí túmọ̀ ara wọn tá a bá sọ pé àwọn gbólò yìí wọ́n túra wọn tá bá dádúró lẹ́yọ kọ̀ọ̀kan ni tá bá dádúró lẹ́yọ kọ̀ọ̀kan yóò máa túmọ̀ gbogbo àwọn yòókù rẹ̀ gbólóhùn kan yóò máa túmọ̀ bíi méjì àbí mẹ́ta tó bá yẹ kán dádúró lẹ́yọ kọ̀ọ̀kan àmọ́tẹ́ ẹ bá ti tò wọ́n papọ̀ ìkọ̀ọ̀kan ma nítumọ̀ rẹ̀ tó yàtọ̀tọ̀ wọ́n sọ pé bainahuma umumun wa khusus wọ́n ní láàrin àwọn wa khusus ó kálukú sì tó ní àwọn ìtumọ̀ tó dá ìtumọ̀ àdásà lẹ́sà fúnra ara rẹ̀ islam àti iman tí wọ́n bá dákọ̀ al-islam lásán ní gbogbo àyè tẹ́ bá ti rí ọjẹ́lú al-Qur'an ni ọjẹ́lú hadith ni o gbogbo ẹ̀sẹ̀ náà gbà lérò pẹ̀lú ẹ̀ àti al-iman àti al-ihsan gbogbo ẹ̀ ìtẹ́gbẹ̀ ní islam ni ẹ bákẹ̀rẹ̀ tẹ́ bá jákọ iman gbogbo ẹ̀sẹ̀ náà gbà lérò islam náà ti wà nú ẹ̀ iman túmọ̀ islam àbí nígbà tẹ́ bá dárúkọ rẹ̀ fi nǹkan kan ní tẹ̀lé bákẹ̀rẹ̀ iman àti ihsan nígbà tẹ́ bá dákọ̀ àmọ́ tí wọ́n bá ti lè kó gbogbo ẹ̀ papọ̀ tó bá ti lè kó mẹ́ta papọ̀ ó túnmọ̀ tọ̀tọ̀ Islam ti yàtọ̀ sí iman iman ti yàtọ̀ sí ihsan kò yẹ́ báyìí sí tó bá ti lè tó mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ ìtumọ̀ ọ̀tọ̀ ní iman yóò máa fún wa yóò máa túmọ̀ sí àwọn iṣẹ́ kí ni o àwọn a'malul qulub Islam ó túmọ̀ sí àwọn a'malul jawarih iman yóò máa túmọ̀ ti lè dákọ̀ rẹ̀ papọ̀ kò yẹ́ báyìí sí وقالت الأعراب آمنا قل لم تؤمنوا, قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم so tó bá ti lè dákọ̀ ní méjèèjì papọ̀ yọ́ ma túmọ̀ nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ àmọ́ tó bá lè dákọ̀ ẹ̀lẹ́yọ̀ kọ̀ọ̀kan yọ́ ma túmọ̀ tó bá ti lè dákọ̀ gbogbo ẹ̀lẹ́yọ̀ kọ̀ọ̀kan yọ́ ma túmọ̀ ìtumọ̀ gbogbogbò àmọ́ tó bá dákọ̀ ẹ̀papọ̀ yọ́ ma túmọ̀ ìtumọ̀ ẹ̀yọ̀ kọ̀ọ̀kan ó ní pé sẹ́rí àwọn masáyìn tó bá jẹ́ pé ìrújú bá pọ̀ mẹ́ táwọn èèyàn ń tẹ ìrújú ká mẹ́ àbí kéèyàn kákòyà wọn o because àwọn bíbá yìí làwọn èèyàn máa sá sí tí wọ́n máa gbà tú kéwú fáwọn èèyàn lódì lódì lódì àbí ní tukútù pé ẹ̀yìn náà wọ́n sìn so sẹ́ ti ní báyìí tẹ́lẹ̀ yọ máa mírí pé ah òtọ́ ni ah, àwọn ọmọ ẹ̀wọ̀n mọ̀ kéwú gẹ́ gbogbo nǹkan ó yanjú ẹlẹ́yọ̀ kọ̀ọ̀kan wẹ́lẹ́wẹ́lẹ́ báyìí ó yìí ti tú kéwú fún ọ ní tukútù ó ti kò yé báyìí nísìn so nítorí ẹ̀ lọ́pàá torí tí bá ń kọ̀rọ̀ àwọn àfà tí bá bẹ̀rẹ̀ sí máa múrò àwọn irú ẹ̀ wá ká lè bá àmọ́ gbàgbọ́ yí ẹ̀ kò yé báyìí nísìn káwọn bá sí gbọ́ náà nítorí àsìkò àsìkò ti lọ gan máa gbìyànjú máa ka ọ̀rọ̀ kan nínú àwọn olùmọ̀ tí ó sàlàyé fún wa wípé èèyàn lè tẹ̀ fún èèyàn tí ò bá ti tó ipò pé èèyàn ṣe rùkú rẹ̀ láti jẹ́ sí pé kí ni o láti jẹ́ sí pé èèyàn ṣe fún àwọn àfáà láti fi pọ́n wọn náà a tí a bá lọ wo ọ̀rọ̀ ìkan nínú àwọn malikiya ẹ̀rìkì mọ́ sọ wípé ọ̀rọ̀ yìí jẹ́ ọ̀rọ̀ àwọn àfá tí wọ́n wá ní gbẹ̀yìn nínú àwọn malikiya àfá kan bẹ̀ kan pè ní albarzali nínú fatawa wọn tí a bá lọ wo mujalladu ẹlẹ́kẹfà page 495 bákan náà tabalawo alfawakihu dawani talawo ìdí ẹlẹ́ẹ̀kejì 226 àwọn tíra ìyá bọ́rọ̀ tí wọ́n fẹ́ sọ ìmẹ́ wọ́n ní annahu la ba'sa bihi wípé kò sáburú nínú kíyàn tẹ̀ kíyàn liman yukarram min ahli islam fún àwọn tí a bá máa ń sàpẹ́lé fún nínú àwọn mùsùlùmí kò sákò sí aburú ní kátẹ̀ kí wọn ìlà alam yẹ́sìl wọ́n ni tó bá jẹ́ sí pé títẹ̀ yìí kò dé ipò ìlà alam yẹ́sìl ìlà hadi rukui tí títẹ̀ yìí ọ̀bá ti dé ipò pé yẹn rukú fún tó ẹgbẹ́ ẹkàrà tẹ̀ni ẹkàrà tẹ̀ni wà pé ẹkàbọ̀sà ẹrasà àfá yìí sọ pé kò sí nǹkan tó burú mẹ́ wà ílá àmọ́ tó bá ti wá lè jù bẹ́ẹ̀ lọ tí tẹ́ bá fi lè ju kí ni o tó bá ti lè ju pé tó bá ti lè ju po pé tó bá ti lè dépò pé èèyàn sì ṣe rùkú rè ṣé báyìí nísìn kúrì hà wọ́n ti ṣe léèwọ̀ fún wa ó ti jẹ́ mẹ́kúrú fún wa ká ṣe bẹ́ẹ̀ wa huwa qawlun ọ̀rọ̀ tí mo sọ yìí ó jẹ́ ọ̀rọ̀ kan tí ó rinlẹ̀ lọ́dọ̀ àwọn ba'du muta'akhiril malikiyya Naam. Nínú ẹ̀ tabáwọ̀ ọ̀rọ̀ Abul Qasim al-Barzali, rahimahullahu ta'ala nínú fatawa tí mo ti sọ síwájú yẹn. Ọ̀rọ̀ yìí, Alimamu Izzuddin Abdissalam, rahimahullahu ta'ala àwọn ni wọ́n gbọ́rọ̀ yíwá látọ̀dọ̀ Abul Qasim al-Barzali. Nígbà tí wọ́n ń ṣe jawab, tán ṣe ìdáhùn lórí ìbéèrè tí wọ́n bi wọ́n nípa ìhìnà kéèyàn máa tẹ̀ kíyàn nígbà kéèyàn máa tẹ̀ fún nígbà téèyàn bá fẹ́ kí wọ́n ní amal inhina faqadisu ila izuddin azalik nípa inhina wọ́n bí izuddin lórí ẹ̀ àwọn sọ wípé wà ma yaf'aluhu an-nas min tankisi wọ́n ní kẹta èèyàn máa ń ṣe fúnra wọn tó bá fẹ́ kíra wọn yẹ̀mí tẹ̀kí sí níbi kákàrà tẹ̀rí bàbá kátẹrùn wálẹ̀ láì dépò orùkú rẹ̀ so ibà nísìn wọ́n ní nǹkan tó tọ́ ni fàyíní táhà ilà àkọ́lì hadi rùkú rẹ̀ tó bá jẹ́ sí pé n tí èèyàn ṣe kò tó yípo pé èèyàn ṣe rùkú rẹ̀ wọ́n ní fàyíní táhà ilà àkọ́lì hadi rùkú rẹ̀ fàláyù so ibà nísìn kàmáàlá yúfàílù sujúd lọ́rẹ́rìnlá ẹgẹ́ bẹ́yàn sí gbọ́dọ̀ ṣe sujúd kéyàn sí gbọ́dọ̀ forí kẹlẹ̀ fẹ́lómi tí ó yàtọ̀ fún ọlọ́run ba wàlá bá sàbí ma nákọsọ alhaddi rukui liman yukarram min alil islam wọ́n ní àmá kò sí nǹkan tó burú nínú kéyàn tẹ̀ ní yídẹ̀ tí ó tó ipò kéyàn sí rukui fún ẹni tí a bá ń sàpánlé nínú àwọn mùsùlùmí naam ah, ọ̀rọ̀ kan lélẹ̀ báyìí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tí máa ká tí máa fi dúró lórí ilé báyìí ó náà ni ọ̀rọ̀ annafrawi ìkanú àwọn àfá malikiya tí wọ́n wá nígbẹ̀yìn náà ni rahimahullahu ta'ala annafrawi wọ́n sọ pé nínú tíra wọn tán pè ní alfawakihu wọ́n fi sharhu risala sharhu ar-risala fi ṣe àwọn ni wa afta ba'dul ulama àwọn apákà àwọn àfá àwọn ṣe fatuwa bí jawazi linhina idha lam yasil ila hajji rukú ìṣẹ́rìí wípé ó tọ́ láti tẹ̀kíra ẹni nígbàtí nǹkan yọ bá ti tó à ipò rukú tá máa ń ṣe nínú ṣẹ̀ríà tí ò bá ti tó ipò rukú tá ń ṣe lórí ìran èyàn lè ṣe fúnra rẹ̀ bẹ́ẹ̀ so ilé báyìí òun náà ni ọ̀rọ̀ tí àwọn apá kan nínú àwọn tí wọ́n jẹ́ àfá ìgbẹ̀yìn nínú àwọn màlìkíyà tí wọ́n sọ so àmáwọn àfá alákọ̀ọ́kọ́ nínú àwọn àfá àmàlìkíyà àwọn ìbáwọlé àwọn òbáwọlé kódà kọ̀ bá máa tó hajjúrù kú ìpéyẹ kára sọ rí kọ́lá sẹ́báyì lọ́dọ̀ tí wọ́n kò wọlé bẹ́ẹ̀ ni kọ̀ wọlé lọ́dọ̀ àwọn hanabila bẹ́ẹ̀ ni kọ̀ wọlé lọ́dọ̀ àwọn hanafiya bẹ́ẹ̀ ni kọ̀ wọlé lọ́dọ̀ àwọn shafi'iya lọ́dọ̀ àwọn àyíma yìí kò sí kẹta tó wọlé lọ́dọ̀ wọn àmọ́ lọ́dọ̀ àwọn mùtàáfìrí màlìkíyà àwọn tí wọ́n jẹ́ àfáà tó wá nígbẹ̀yìn nínú àwọn màlìkíyà àwọn díẹ̀ nínú wọn àwọn péréte nínú wọn wọ́n gbà wípé tí ò bá ti tó ipò àkíní o ipò pé yẹn ṣe rùkú èyàn lè ṣe fún àwọn àfà àbáwọn míì tá a bá máa ń sàpẹ́lé fún nínú Islam kò yé báyìí nísìn so alakulli hal so mo fẹ́lẹ́ yìí ka kó lè bá àmọ́ jẹ́ sí pé irú àwọn nǹkan báyìí náà làwọn tíra táwọn ẹni náà gbé jáde àbáwọn ọ̀rọ̀ míì tàbáwọn àfáà míì tó túnkù tó túnkù tó ẹ́sì pé àmọ́ gbogbo àwọn àfáà tó túnkù náà tó máa mú wa irú nǹkan táwọn ẹni náà sọ làwọn náà sọ ọ̀rọ̀ yìí wá ní ọ́n pa sófo fẹ́rì kò sí ẹ̀rí ẹyọ kan báyìí téèyàn lè rí gbára lé lórí ẹ̀ inshallah ta'ala táwọn bá bẹ̀rẹ̀ sí máa yẹjú àwọn ẹ̀rí tó ṣe ní haram fún wa á yẹjú ẹ̀ débẹ̀ wípé àwọn ẹ̀rí takò wípé kódà àwọn tá ń pọ́nlé nínú islam tí islam gbé ọlá fún tí islam dẹ̀ tó dẹ̀ sí lọ́rẹ̀ fún wa ká máa pọ́n wọn kò wọlé torí pé gbogbo fatuwa pápátá tó bá ti lè ṣe kíni tó bá ti lè tako ẹ̀rí àbẹ́rí bá fi lè tako a lè lò so ilá ní sí so látara báyìí ilé báyìí ni nǹkan tí àwọn wọ̀nyí sọ eléyìí sì ni àwọn ọ̀rọ̀ tó yẹ sí pé àwọn yóò máa gbé káàkiri so àlélè tó yẹ sí pé tí a bá kà báyìí àbí tí a bá sọ̀rọ̀ débẹ̀ ó ṣeéṣe kọ́mọ wá báwọn èlòjì àbíkẹ́lùmí máa gbọ́ kò rí báyìí nísìn pé à kò tí ẹ̀sìn níjọ́ bá rẹ̀ yàn ká tó mú àfáà wá tó sọ rú ẹ̀ yóò wá bá lójijì gan pé à bẹ́ta àwọn àfáà tẹ́ máa ń sàlàyé kí ní ìfún wa wọ́n sọ fún wa tó bá jẹ́ tó bá ti kákọ̀ọ́yà ọkùn wa débẹ̀ ni kò ní bá wa lójijì lónìí ẹ̀ tí ọ̀nà sáà tó nígbà ní ọ̀rọ̀ lè pààyàn pọ̀ pẹ̀lú èèyàn tó ẹ́pọ̀ orí nǹkan bẹ́ẹ̀ tóun sì kéwú kó wà lọ kó tíra jáde yóò wá báyẹ̀ lójijì ẹ̀lọ́ wà dìde ẹ̀rẹ̀ dẹ́rẹ́ èèyàn ní mẹ́bí yóò ṣe yanjú ẹ̀ èèyàn mọ̀ wá wo àwọn àfáà tẹ́ ń sàlàyé ọ̀rọ̀ fún yẹn nígbà pé ah, àwọn àfáà yìí lásán ṣe bá tiẹ̀ ti mọ̀ pé ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ tó tọ́ wà mọ́ àwọn tó sọ ń bẹ́ẹ̀ tó tọ́ wà mọ́rọ̀ rújú ni kò yé báyẹn lójijì so lè báyìí ni fáídà ta kàn fi mú wá kéṣeké bóyá ọ̀rọ̀ yìí kéṣeké bóyá àbó ní kíma kàkà kò sí nǹkan tó fà ju wípé a rí àwọn ọ̀rọ̀ tó takò lọ àwọn àfáà míì náà táwọn tó tóbi ju àwọn àfáà kò da ẹ̀dẹ́kùn sáwà sọ pé ká mẹ́lẹ̀ tó bá wà ní gbogbo ẹ̀ ẹ̀sìn ti dàrú nìyẹn pé tó àwọn àbá àti yapa eré tó bá wọn kálukú ni kó mú gbogbo ẹnikẹ́ni tí bá ń sọ báyẹn ọ̀rọ̀ yẹn ò dá o àwọn kìláàfù tó àwọn kìláàfù kan bẹ tó yẹ sí pé èyàn lè dẹwọ́ lẹ̀ bẹ́ẹ̀ ìyapa kan bẹ tó yẹ sí pé èyàn lè dẹwọ́ lẹ̀ bẹ́ẹ̀ tó yẹ báyìí nìsín òun náà làwọn ìyapa tó bá

àmọ́ wà ní mandate pé tó bá ti wá lè ṣe ilé tó yàtọ̀ fún o pé tó bá ti lè kú òrò ìrùkú tó wá dáwọ́lẹ̀ o ó ti ṣe bídíà nìyẹn àbó ti sẹ́lọ̀ nìyẹn ó gbà pé ah, ẹni náà strong ẹlẹ́gbẹ́ fún masala tó tó masala tó rí bẹ́ẹ̀ o ní pé tí ta bá ta bá bẹ́ ka suratul fatiha sáàsì bísmìlá ìjákè ní àbáà ní ṣe jáde ọ̀rọ̀ yìí àwọn àbá àfagẹ́ o wallahi la'azim àwọn méjèèjì ló sì lẹ́rí ẹ̀rí àwọn méjèèjì sì lálàáfíà gidi gan dọ́ba àwọn tó láwí bísmìlá ìjákè wọ́n ní àwọn ẹ̀rí tó lálàáfíà àwọn tó láà ní bísmìlá ìjákè wọ́n láwọn ẹ̀rí tó lálàáfíà kò yé báyìí nìsìn lẹ́rí tó lálàáfíà tó kílíà pé àwì jákè àtẹ̀rí tó lálàáfíà tó kílíà pé àríwí jákè ọ̀rọ̀ yìí sì ní kódà nígbà tí Ibn Umar Madina ìjọ kan Ibn Umar wá kírun kò ké àwọn tó nígbà tó kírun tán àwọn ẹwà sọ pé Ibn Umar ọ̀dà ìgbẹ̀rún tó kí gbẹ̀yìn fún wa náà lélẹ̀ ó ní kílódé àgbọ́ bísmìlá rẹ̀ sókè àwọn òsìgbà wọlé tí wọ́n bẹ́ẹ̀ ọba kírun fáwọn yóò ṣe bísmìlá ni nígbà tí Ibn Umar ó padà kírun mọ́ fún wọn ọba ṣe bísmìlá ìjákè kí lọ́fà tó gbé Ibn Umar mẹ́pẹ́ ọ̀rọ̀ táwọn náà sọ ẹ lẹ́rìí sórí àwọn mọ́sálà báyìí ṣẹ́rí táwọn bàbá adé mọ́sálà yìí wọ́n ní ṣẹ́rí o ẹjọ́ kálukú ṣe tó wù ẹ̀ wọ́n náà sáà wọ́n lè kéèṣe mọ́sálà tí òfin wá da mọ́sálà sírú kéèṣe mọ́sálà tí òfin wá máa da ìlúrú tẹ́rù àwọn mọ́sálà báyẹn láwọn ẹlòmí máa ń wá káàkiri yóò wá rán gbẹ̀gbẹ̀ sí gan àbá àtàtọ́lá ipò ń tú mọ́sálà sí eré kí lọ fẹ́ jẹ́ mẹ́ ibi mọ́sálà tó yẹ sí pé wàlọ́hì mo fọ́nà bàbúra àwọn àyímọ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ báṣù lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ research ọ̀pọ̀lọpọ̀ ìtẹ́gbàrà mọ́ conclude sí pé ẹ̀fì mọ́sálà ilẹ̀ ẹni tó bá ṣe bísìn láì jákè nígbà tó bá fẹ́ ké fatiha ẹ filẹ̀ ní tó ṣe dáa ẹni tó bá ṣe bismillah jẹ́jẹ́ ẹ filẹ̀ torí pé méjèèjì lọ́lẹ́rìí táwọn sọ̀hábà tí wọ́n ń rìpọ́ọ̀tì látọ̀dọ̀ Ànábì ibn Abbas ibn Abu Hurairah tí wọ́n ń rìpọ́ọ̀tì wípé báwọn ṣe kírun lẹ́yìn Ànábì nìyẹn pé kódà bí Ànábì ṣe máa ń kírun yẹn tẹ́lẹ̀ bá fẹ́ kọ́ Ànábì nínú tó bá fẹ́ kọ́ so n ta fẹ́ ni pé àwọn masáìlú ń bẹ tó rí bẹ̀ òǹkàlùkù tẹ bá débẹ̀ ẹ fi òǹkàlùkù lẹ̀ fún àwọn àpapọ̀ ẹmẹ́lẹ̀ tó bá wù yín o kò rí báyìí nísìnyí àmẹ́lẹ̀ ìtẹ́mì rí tí ó ṣe kí ni o tó rìnlẹ̀ jù ní ẹwà ṣe tẹ̀rìjì oníbàwọn so tọ́lọ́run bá lékẹ́lá bá lélẹ̀ tí mo wúyẹn tó bá yẹ kọ́ bá tẹ́ ọlọ́run tó bá lè jẹ́ pẹ́lẹ̀ kejì náà lọ́tẹ́ ọlọ́run tọ́ àǹtàwà sánuk ìwọ́lọ́mà pẹ̀lú bùkátà rẹ̀ fà kò yé

bẹ́yàn ọba ti lọ kọ́ ẹ̀sìn ọlọ́run ọba tẹ́yàn lọ kọ́ usulul fiqh tí ó lọ kọ́ àwọn ìlúmul musaida àwọn àmà tí máa ràn lọ́wọ́ tí máa jẹ́ kíyàn gbọ́ kìtàbà sí súnnà kọ́ máa dáṣẹ́ sí ọlọ́run because kìí ṣe ẹ̀sìn ọlọ́run ẹ̀ṣẹ́ nǹkan tó ń kálukú ọkà máa dá pé tó tẹ́mi náà jẹ́ mùsùlùmí ọ̀darùn pẹ̀sí mú kéṣòkòtò èmi náà máa dáṣẹ́ sí èmi náà ti dàáfà nìyẹn tó bá tí wọ́n bá làákàyè mú mi ní máa ẹlòmí ò gbá àfáà méjì jòkó báyìí yọ́ mọ̀ wá ní kẹ́mẹ̀ ti yẹn ṣe jú òun àfẹ́ ẹ̀mọ́ gbọ́gbẹ́sìn ọbẹ̀ ẹwù ẹni tẹ́nu ẹ̀dùjù tí ó mú náà mi owó kéwùfà wà láì èmi tí mọ́ láwọn nǹkan ẹwà nítò ọya ọya àbúkìní kan yóò wá pé àfá kan yóò wá pé ó lè pọmọ ìjàbàtà kan náà sí wà pé ah, mo fẹ́ mẹni ah, ó <laughs> so kí lọ kí oṣù wọn lọ mẹni

tó ń kà máa ná tó gbogbo bá wù yẹn so agbọ́dọ̀ páyọ lórí ẹ̀sìn kò yí bá ní so inshallah ta'ala ibi náà láláǹfààní àti dúó so lé ní à nítorí pé ọ̀rọ̀ tí a wà lórí èyí ọjọ́ ọ̀rọ̀ àkọ́tọ́ pé ó ọ̀rọ̀ tó pé a gbọ́dọ̀ fún ní àní kakoyàwọ́ lórí ẹ̀ àìwá má kakoyàwọ́ yẹn àwọn onírùjọ́ wà ríbi sásí torí pọ́rọ̀ táwọn onírùjọ́ bá ti wà ń bẹ̀ àti kéèyàn kó lákoyàwọ́ o gbogbo bí tẹ́ bá mọ̀ pẹ́lẹ̀ sásí pápáká ẹ sáré díbẹ̀ tẹ́ ẹ bá ti díbẹ̀ nígbà tẹ́ bá padà mọ́ gbọ́rọ̀ báyìí ẹ̀rí kébẹ̀ náà padà wọn lọ sásí ẹ dàpọ̀ ẹ̀mí lórí ìyàn mọ̀ á sọ̀rọ̀ àrí tí nǹkan pọ̀ nú ẹ̀sìn kò yíba ní sísọ kọ́lọ̀ kó sànúwà subhanaka alhamdik ashara la ilaha